ẹ bá mi pè é lórúkọ Titus Titus T-I-T-U-S Titus sardines ilé ayé dùn jẹ òun Titus sardines Titus sardines fún ayé dùn o bí ọgọ́rùn-ún ọdún láti jẹ Titus sardines màmá màmá mi jẹ Titus sardines màmá mi náà jẹ Titus sardines tó sá dídùn pẹ̀lú oúnjẹ oríṣiríṣi. a ò lè fi jẹ búrẹ́dì ìrẹsì sùpàgẹ́tì tàbí ṣú. ayédùn jẹ pẹ̀lú Titus sardines. Oh. Titus sardines ojúlówó oúnjẹ tó kún fún èròjà tí ń ṣara lóore bíi omega three fat calcium vitamin b twelve àti vitamin d ayédùn jẹ pẹ̀lú Titus sardines.